إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدب الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم لنا أكي أو ما يلقكم ní ọkùnrin àti ní obìnrin àti gbogbo àwọn afáwa tí wọ́n bẹ ní kálẹ̀ náà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala dáadáa ní kọ̀ọ̀kan wa kí ọlọ́run bá kí ọba wa ṣe àlékún rẹ̀ orí rẹ̀ lé wa lórí kọ́nà ọba subhanahu wa ta'ala kò ṣe àlékún rẹ̀ lẹ́yìn náà èyí tán ní ká máa fi ìyàkíyèsí ara wa òun náà ni tọ́pìkì tí wọ́n pè ní àwòrán òfin tó yìí kí ni ìtumọ̀ al-ghuluw al-ghuluw òun náà ni masdari fíìlì tí a mọ̀ sí ghala yaghulu ìtumọ̀ ghala yaghulu ní kọ́ńtẹ́kìtì sí afẹ́fẹ́ sọ̀rọ̀ lónìí òun náà ni tajawaza al ìdá tajawaza al tí ó bá fi lè kọjá alhad almahdur bí èyí tó ṣe wípé wọ́n yọ̀ǹda ó ní àlà tó ṣe kó yẹ ká ṣe kàdé nígbà tí a bá ti kọjá àlà tí wọ́n yọ̀ǹda fún wa wọ́n á sọ wípé lálàá fúlàánú lágbájá ọmọ alágbájá ó ti kọjá àlà sotori al-ghuluw huwa mujawazatu al-hadd onika kọjá al-hadd ala yaani al-hadda al-ma'dhur ala tó ṣe yí pé wọ́n yọ̀ǹda fún ọ. al-ghuluw fi di nǹkan tí ẹ̀sìn Islam lòdì sí mi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún àwọn ọmọ israẹli ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní yá àlẹ́ kìtàbí la taghlu fi dinikum wa la taqulu ala Allahi illa al-haqq ọlọ́run ni mo pe ẹ̀yin ta fún ní tíra la taghlu ẹ má kọjá àlà nínú ẹ̀sìn yìí wàlá àtàkùrù àlọ́lá ilẹ̀ hàk ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan pa àlọ́ ilẹ̀ hàk kan àfi tó jẹ́ òdodo ọlọ́run bá ní ìnáwó masiihu Isa ibn Maryam rasulullah ọlọ́run bá ní almasih mizaya Isa ọmọ Maryam rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ló jẹ́ ojú bẹ́ẹ̀ lọ. إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه ọlọ́run ní gbólóhùn ọlọ́run ọba tó fi sí ara Mariam ẹ̀mí láti ọ̀dọ̀ ọlọ́run ọba sí ara Mariam kò jù bẹ́ẹ̀ lọ ṣé má ṣe àṣejù bí ẹ̀sìn ẹ má ní nǹkan míì tó ṣe pé kò jẹ́ etí ò sọ fún yín pò ń jẹ́ ẹ má pè ní nǹkan yẹn. lẹ́yìn ló fa tó jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sàhábà rẹ̀ ridwanullahi alayhim ajma'in قل لا تطروني كما أطرت النصارى ابن مريم إنما أنا عبد فقولوا عبد الله ورسوله ẹ má yìn mí ní àyìnbóró àdìtúrà oníkáyìn láyìnbóró kakọjá là níbi ẹyìn èèyàn kan látòtòrò nìkan àtàràtì nàṣọ́ra ibn Maryam ẹ má yìn mí láyìnbóró báwọn nàṣọ́ra ṣe ṣe fún ọmọ Maryam innama ana abdul ẹrú ọlọ́run lèmi ẹ wá fẹ́ sọ̀rọ̀ nípa mi fọ̀kúlù Abdullah. ẹ̀pẹ̀mí ní Muhammad Abdullah wa rasulu ẹ̀pẹ̀mí ní Rasulullah mo fẹ́ yin ànábì ní ẹyin kan tó ṣe pé èèyàn kan ò yín rí ẹ̀yìn tó lè yín náà ni kò pè ní Abdullah òun náà ni kò pè Rasulullah olórí ẹ̀yìn nìyẹn torí pé ọlọ́wọ́n ọba tó dáa gan-an tó rán níṣẹ́ tó sọ ni pé Muhammadun ṣùgbọ́n gbogbo táwọn èèyàn ó máa fi yan anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ìsílẹ̀ àkóṣe pé kò tó Rasulullah ọkọ̀jẹ́ pé kí ni àṣejù wà mbẹ́ nísìnyí wọ́n sọ pé ẹlòmíràn ní òun ṣe àsàlátù fún anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ani alahumma salli ala sahibi an-na'lim ilé ọlọ́mọba ṣàṣàlátù fún ẹni tó ní bàtà méjì ẹ̀ṣọ́ àlá ẹni tó ní bàtà méjì so bàtà mélòó ni ò wá ní tẹ́lẹ̀ àti tó ní bàtà ẹsẹ̀ méjì ṣé bàtà ẹsẹ̀ mẹ́rin ni ò bá ní ni yíò náà ní kí ni àsàlátù ni èyí tó ń ṣe náà sọ́ṣìbù náà lẹ́yìn ẹni tó ní bàtà ẹsẹ̀ méjì ni èyí wọn ò tí ì tó kí ni kápẹ́ ní Rasulullah abẹ́ni tó ṣe yí pé oyin anabi Muhammad sallallahu alayhi wa sallam tó ní fa inna min judika dunya wa darrataha wa min ulumika ilmu aláhi wal qalam onílára ọrẹ tíri ànábì táyé tó ta àwọn èèyàn òun náà ni àdúnyà gbogbo ayé yìí wọ́n ló fi ta àwọn èèyàn lọ́rẹ wàbọ̀rọ̀tà àkìyàmà kan wọ́n ló fi ta àwọn èèyàn lọ́rẹ wọ́n mi ní ulumika lára ìmọ̀ rẹ ànábì òun náà ni ilmu aláhi ìmọ̀ aláhùn mahfuz wal qalam àti ìmọ̀ àwọn àfáà ní eléyìí ní ìkọjá àlà pẹ̀lẹ́ orí wípé ilmu aláwọ̀hí almahfuz òun náà ni mọ̀ ọlọ́wọ́n ọba tó bá ṣe pé kí ni min ulumi nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam ilmu aláwọ̀hí wal-qalam fọwọ́dà àpẹ́tẹ̀lélá kí ni nǹkan wá ṣẹ́kù fún Allah kí ni nǹkan tó fún Allah tó bá ṣe pé lára ìmọ̀ ànábì yẹn ló jẹ́ pé eléyìí tí èwo lò àṣejù wà bẹ́ẹ̀. bákan náà ẹni tó ní lára ọrẹ tánàbí ta àwọn èèyàn láyé yìí lára ọrẹ tí ànábì ta àwọn èèyàn ní àlìkìyàmà eléyìí náà ó gbé ìròyìn ọlọ́wọ́n ọba ó gbé fún ẹ̀dá ọlọ́wọ́n ọba kí ló fẹ́ ṣẹ́kù fún ọlọ́wọ́n ọba tó bá ṣe pé lára ọrẹ tánàbí ta wà ní ayé yìí ohun tó ní alikiyama ló jẹ́ pé lára àwọn ìsọkúsọ tí àwọn Yorùbá máa ń sọ tẹ́lẹ̀mí olóhùn yìí anábì sallallahu alaihi wasallam tí òun náà ní gbólóhùn alayé lọ́rùn Muhammad ọlọ́wọ́n ọba ló láyé ọlọ́wọ́n ọba ló ní ọ̀run oríṣi anábì Muhammad sallallahu alaihi wasallam òun ló ní ayé òun ló ní ọ̀run. sọ anábì sallallahu alaihi wasallam látòkòrò ní kàmáfẹ́rẹ́ ti nà sọ̀rọ̀ nà ẹ má yìí láyé ìfòrò báwọn nàṣọ́rọ́ ṣiṣẹ́ fún yín sọ ọmọ mọ́ríyámà iná máa na abdul fakulu abdullahi wọ́rọ̀ sọ̀rọ̀ ẹrú ọlọ́run ni mí òjíṣẹ́ ọlọ́run ọba ni mí ẹni bá pè mí ní òjíṣẹ́ ọlọ́run ọba ó ti yìn mí parí ó ti yìn mí parí ẹ̀yìn yẹn dẹ̀ ní ẹ̀yìn tí ò sí àìbòrò ń bẹ̀yìn ṣùgbọ́n aláyé lọ́run Muhammad eléyìí asọ̀nù ọ̀rọ̀ ni àbí ká pè é ní ọlọ́run àbí ká pè é lọ́mọ ọlọ́run gbogbo eléyìí kò máa ṣe jù àyìnbóró ni bákan náà ìkọjá ààlà ni tó ṣe pé yóò lídìí ẹni tó bá ń sọ ọ́ sínú kúfúrú èèyàn kan ò ní pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam lọ́mọ ọlọ́run kẹ́ni yẹn kó mọ̀ kó sínú kúfúrú kó mọ̀ kó sínú shirk ọlọ́run bá subhanahu wa ta'ala ni takadu samawatu yatafattarna minhu wa tanshaqqu al-ardu wa takhirru jibalu hadda àdá òde rahman wàlàdà ọlọ́run ní sánmà àti ilẹ̀ wọ́n fẹ́ lè fàyà gbogbo àwọn òkè fẹ́ lè wó wọ́n fẹ́ lè dàwó kí ló fà á ọlọ́run ni wọ́n ń fi ọmọ tì sí ọ̀dọ̀ arahman ọba àjọkí ayé ọba tó ṣe pé òun ló fi anabi Isa alayhi salatu wassalam ló fi ta mariama lọ́rẹ Isa ọmọ mariama kò ń ṣe ọlọ́run bẹ́ẹ̀ ni kò ń ṣe ọmọ ọlọ́run kò ń ṣe ẹni tó yẹ ká ṣe ìjọsìn fún kò ń ṣe ẹni tó yẹ kí a ṣe ìjọsìn fún kó ti léwu kó ma tó ló jẹ́ pé ọlọ́wọ́n bá sọ fún wọn wípé yá àlẹ́ kìtà èyí tá a fún tíra láti burú fi dín nìkún ẹ̀sìn tẹ́lẹ̀ ń ṣe ẹ má ṣe àṣejù bẹ́ẹ̀ wala taqulu ala Allahi illa al-haqq tẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀pọ̀ ọlọ́run ẹ̀sán tó dúdú lórí. إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقى إلى مريم وروح منه كجبال سلوك جاكي الغلو في الدين مضموم àmọ́ ṣe àṣejù níbi ẹ̀sìn wa ètò jẹ́ nǹkan tí ẹ̀sìn kọ́ mi ìwà burúkú ni ìwà tá máa bú ni fún ni òun ni ká máa ṣe àṣejù níbi ẹ̀sìn ibi tí àwọn èèyàn ti máa ṣe àṣejù jù níbi ẹ̀sìn wọn òun náà ni alukólógbò fi sọ nífẹ̀ẹ́ bí máa ṣàṣejù níbi àwọn eré èyí ń pọ̀ gan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn wọ́n á ṣe àṣejù níbi ẹ̀sìn wọ́n á ṣe àṣejù níbi àwọn ẹni ọlọ́run níbi àwọn ẹni eré léyìí ó jẹ́ ọ̀rọ̀ tó pọ̀ tó ṣe wípé ẹlòmíì máa ń di oníbídíà láti ara ìṣe àṣejù níbi àwọn ẹni eré níbi àwọn ẹni ọlọ́run níbi àwọn àfẹ́sìn kódà ẹlòmíì lè di mùṣíríkù látara àṣejù níbi àwọn ẹni eré níbi àwọn ẹni ọlọ́run níbi àwọn àfẹ́sìn sọlọ́ jẹ́ pé àwọn Nasara wọ́n di mùṣírikún látara ẹni ọlọ́run ó ṣe ni ọlọ́run lásán látara ànábì ọlọ́run ọba ẹni tó di mushrik látara ànábì ọlọ́run ọba ṣé kò lè di mushrik ni látara ẹni tí ó tó ànábì ọlọ́run ọba ni èyàn lè di mubtadi látara ànábì ọlọ́run ọba ó lè di mubtadi látara ẹni tí ó tó ànábì ọlọ́run ọba tó jẹ́ nìire òun ni kéèsì àwọn èèyàn ní àsìkò ànábì Nuh alayhi salatu wassalam táwọn náà bá ń ka Qur'an amari nusoratu nuhu waqalu la tazarunna alihatakum wala tazarunna waddan wala suwaca wala yagusa wa yacuqa wa nasra. Ànábì Nuhu ṣe wáàsí fún àwọn èèyàn rẹ̀ ó ṣe wáàsí fún náà ẹran fifty years falabisa fihim ó gbé àárín wọn ó ṣe wáàsí láàrin wọn ní kíni alfa sanati illa khamsina ama fún náírà fifty years ló fi ṣe wáàsí láàrin wọn ẹ̀mí àwọn èèyàn máa gùn lásìkò yẹn kí ló sọ fún àwọn èèyàn òun náà ni ẹsẹ̀ Allah nìkan inni lakum rasulun nadhirun mubin an ibudu Allah wattaquhu wa ati'uni ètò sọ fún wọn nìyẹn ẹ̀sìn ọlọ́run ọba àpáyọ̀ ọlọ́run ọba ẹ tẹ̀lé àṣẹ mi ẹ̀fún lọ́kùnrin ìlú náà bì kò àwọn ẹ̀ṣẹ̀ ní ọlọ́run ọba yóò ṣàforíjì àwọn àṣẹyìn fún yìí eléyìí lànà bí Nuh alayhi salatu wassalam ló sọ fún àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn yìí ó ṣe wá àti ṣe wá àti ṣe wá àti fún wọn kí ni nǹkan tó ń padà sọ fún kí ni nǹkan tí ànábì Nuh alayhi salatu wassalam kí ló ń sọ wa inni kullama da'awtu كلما دعوتم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستكشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا وإني دعوتهم جهارا Ànábì Nuh alayhi salatu wassalam ó ní àwọn èèyàn gbogbo tó máa ń pè wọ́n nítorí kí ìrìn ọlọ́run bá lè ṣe àforíjì fún wọn ja'alu asabi'ahum fi adhanihim ọmọ níka wọn wọn á ti bọ̀ ní etí wọn ẹni tó fi mí ṣe yẹ̀yẹ́ ẹni tó sọ fún òun fẹ́ gbọ́ nǹkan tí mo ń sọ wọ́n ti ẹ̀jẹ̀ pé wọ́n ń gbọ́ ṣùgbọ́n wọ́n á máa ṣe bí ẹni páwọn ògbọ́ wọ́n tẹ́kṣọ́ òfin yábọ̀hún aṣọ wọn ó dààbò rí wọ́n sọ́rọ̀ wọ́n sẹ́gbọ̀rọ̀ sẹ́gbọ̀rọ̀ fún mi ní dàá òtún ṣe ara fún mi àṣàrtò wọ́n àṣàrtò fún mi ní dàá òtún ṣe ara wọ́n àṣàrtò ìṣòro ara ó ní mo ní gbangba dá bẹ́ẹ̀ ni mo tún lọ bá wọn wọ́n nà wọ́n mo ṣe wá sí fún wọn báyìí eléyìí ọlọ́run ni ẹ máa ké pé ẹ máa kó nǹkan ní wọn lẹ́yìn ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí náà padà ń sọ fún nígbà padà ń sọ fún ní tí ọlọ́run bá sọ fún wọn. wàkọ́ọ̀lù látàgbà orúnà àlè àtàkùn wọ́n ní ẹ má fi àwọn nǹkan tẹ́ ń bọ ọ́lẹ̀ gbólóhùn aliha plural singular rẹ̀ ní ìlàhù waqalu la tazarunna alihatakum wala tazarunna waddan wọ́n ní ẹ̀yìn èèyàn ẹ má gbanú lórí sọ̀kùsọ̀ ló ń sọ ẹ má fi àwọn òṣà yín tẹ̀ ń bọ ọ́lẹ̀ ẹ má fi wọ́dù lẹ̀ ẹ má fi sùwọ́ ẹ má fi yàgò sùn ẹ má fi gbogbo àwọn ilé àwọn márùn ni wọn wàkàlù látàdọrọ náà wà dánú wàlà sùwàá wàlà yàgòfà wàlà yàrúkọ wàlà yàrúkọ wà nàṣàrà wàlà yàrúkọ wà nàṣàrà ẹ má fi yàrúkọ àti nàṣàrà lẹ ẹ má fi wàbdù lẹ ẹ má fi yàgòfà lẹ ẹ má fi sùwàá lẹ àwọn márùn wàlà àwọn márùn yẹn bó náà ṣe jẹ ibi tá ó ké pè wọ́n ó lọ bá wọn ó ṣe wá àsìkò ọ̀rọ̀ fún wọn ó sọ̀rọ̀ ọ̀rọ̀ lóàbí fún wọn gbogbo ẹ̀ náà ní tó padà parí ẹ̀ ni pé ẹ má fi wọ́n tù ú lẹ̀ ẹ má fi sùwà lẹ̀ ẹ má fi yàgòsù lẹ̀ ẹ má fi àrùkù lẹ̀ ẹ má fi nàṣù lẹ̀ tó padà parí ẹ̀ náà ta ni wọ́n dù ta ni yàgòsù ta ni àrùkù ta ni nàṣù ta ni sùwà. Abdullahi bin Abbas radiyallahu anhu ó jẹ́ ká mọ̀ pé wádùn àtàwọn yòókù rẹ̀ ẹni ọlọ́wọ́n ọba ni wọ́n tó ṣe wípé wọ́n ń sin lọ́wọ́n ọba dáadáa ṣùgbọ́n gbà tí wọ́n jáde láyé báwọn àfáà mi ṣe sọ wọ́n ní wọ́n jáde láyé ní ọdún kan náà àwọn ẹni ọlọ́run márùn-ún wọ́n jáde láyé ní ọdún kan náà ṣàìtọ́nù wá wò pé láàárọ̀ ọ̀nà tó ń lè ti mú wọn lélẹ́yìí ó wá ní ọ́fíìsì ọpọlọ àwọn èèyàn àwọn èèyàn kan pé àwọn bàbá yẹn tó ń lọ yìí àwọn ẹni ọlọ́run yìí ṣé bẹ́ẹ̀ ṣe máa wòran ni ẹ̀yà kákan máa máa wòran báyìí ká máa rántí irú àwọn èèyàn báyìí ó yẹ ká lè immortalize wọn ká gbé ère wọn kalẹ̀ ká lè máa fi rántí wọn ìròrí yìí ìmọ̀ràn yìí tíṣe ìtọ́ fi sí wọn ní ọpọlọ min haythu la yash'urun ibi táwọn ò ti fi limitation ìtọ́nù ló ń wá wọn àwọn náà sẹ́ẹ̀lì ẹ̀ láàrin ara wọn dẹ̀ padà bá ẹ ó di wípé ọwọ́ aṣèké ni wọ́n mọ ilé ìdíkalẹ̀. Abdullahi bin Abbas radiyallahu anhu kó wọ́n sọ ó ní àwọn yìí asmá ìṣẹ́lẹ̀ sọ̀lẹ́fìn orúkọ àwọn ẹ̀mí rẹ̀ ni wọ́n nìkan mi nù hìn nínú àwọn àjọ náà alayhi salatu wassalam falamma halaku ìgbà tí wọ́n jáde láyé awha shaytanu ila qawmihim an yusi'u ila majalisihim allati kanu yajlisuna ansarwa nígbà yìí èèyàn ṣàìtọ́n òfìsìn ọkàn wọn èèyàn ibi táwọn ẹni rẹ̀ máa ń jòkó sí ẹ lọ gbé nǹkan síbẹ̀ ẹ mọ̀ nǹkan síbẹ̀ ẹ mèrè síbẹ̀. wọ́sọ̀mùhà ṣe àtúmọ̀ẹ́nì ni ẹ wá pe àwọn èrè wọ̀nyí ẹ pè wọ́n ní orúkọ wọn àti ẹ̀sọ́ àwọn èrè tẹ́ ẹ mọ̀ ẹ̀sọ́ wọn ní orúkọ àwọn èrè yìí bàbá àlù àwọn náà bá ṣe fọlọ́mùtò ọ̀bàtì ṣùgbọ́n bàtà ṣe wọ́n ṣe kí ni wọ́n sì wọ́n ń gbà wọn. torí wọ́n pé nǹkan yẹn ò dáa ṣùgbọ́n èyí tí wọ́n mọ̀ pé kò dá ṣíṣe ìtọ́nù torí pé ó lè fi mú wọn easily táwọn náà ò ní gọ́ àti wọ́n tún á gọ́ easily oníkóńsọ ìpè kìíní ẹran tí wọ́n ẹgbẹ́ èrè wọn kalẹ̀ ṣe ìtọ́nù dẹ́ ṣe yẹn successfully ó rí ìmọ̀ràn yẹn ta fún wọn wọ́n gbé èrè wọn kalẹ̀ níbi tá ń jókòó sí láti lè máa fi hàn sí wọn. wọ́n lè sọ wọ́n ní ọ̀sọ́ àwọn èrè wọ̀nyí ní orúkọ ara ẹnu rẹ̀ hátà ìdáhálẹ̀kà wúláìk àwọn tó ń pè èrè kalẹ̀ ìgbà tó di pé àwọn náà parun kakú wọ̀tẹ̀nà sọ̀kẹ̀lẹ̀ rẹ̀ ìmọ̀ òbí láti tó di pé kí ni ìmọ̀ kúrò ńlẹ̀ rómi dàtì àwọn ọmọ tí wọ́n tán wá wọ́n padà sí ọ̀nà ẹ̀bọ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe lórí ilẹ̀ ebi tó ti bẹ̀rẹ̀ ni síwájú eléyìí àìgbọ́ ọmọ ànábì Ádámù tí àwọn àfáà tán pè ní kọ́bí ó pa ọmọ ìyá rẹ̀ yìí tí wọ́n ń pè ní hábí lórí pé kí ni ọlọ́run ọba ó gba èyí tí òun fi ṣe akàsọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó gbá ti tẹ́ni kejì ibi tí hasari ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù apart from jesse shaitan láàrin ọmọ ènìyàn ó wá wo pé kí ni àfikún òun pa ó wá pa ó pa ọmọ ìyá rẹ̀ ṣùgbọ́n yìí wọ́n ṣe ṣírkù máa sí àlè máa sí àlè yìí o ṣùgbọ́n ṣírkù owó ni tí àwọn yìí ṣe o ní pé wọ́n gbére àwọn ẹni rí kalẹ̀ ṣùgbọ́n gba ìlànà tọrọ bá ti eré yìí wọ́n sí torí pé wọ́n gbọ́ yìí pé kò dáká wọn sí nǹkan ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n pàtí àtẹ́gùn fẹ́ sílẹ̀ wọ́n ní wípé kí àwọn ọmọ wọn táwọn òkú nǹkan yé àwọn ọmọ wọn tí wọn gbọ́ nǹkan yé ṣe tó ń padà ṣe kí ni ó padà fi sínú ọkàn wọn pé káwọn sìn wọn sókè àwọn èèyàn ń bórìṣà ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mi torí ẹ táwọn èèyàn bá ń sọ ẹ̀sìn àbáláyé kò sí tó ń jẹ́ ẹ̀sìn àbáláyé ju ẹ̀sìn Islam lọ òun náà ni ẹ̀sìn Adam alayhi salatu wa salam ẹ̀sìn òòṣà bíbọ àsìkò ànábì Nuh alayhi salatu wa salam ló bẹ̀rẹ̀ eléyìí wá ní anabi inú alayhi salatu wassalam ó wá kò sí ó wá ń ṣe wá sí olùnára fifty years tó ń pè tó ń pè wọn lọ síbi at-tawhid ó wọ́n nu wọn bí shirk ṣùgbọ́n ojú tán fi ń wò ó ojú ẹni tó ní kórìíra fún àwọn bàbá àwọn ni ẹni tó kù wọn lọ síbi at-tawhid wọ́n ń wò pé kí ni ó ní ìkórìíra fún àwọn bàbá yẹn ó ń jowú wọn ni ipò táwọn bàbá yẹn dé kò fẹ́ jẹ́ kí ni kò fẹ́ jẹ́ kí àwọn èèyàn bọ́ wọn ìdíṣẹ́ ìtọ́nù fi sínú ọpọlọ wọn nìyẹn ó jẹ́ ká máa ṣe kí ni ká máa takò ànábì inú alayhi salatu wassalam wa ń lọ káàkiri wa inni kullama da'awtuhum litakfira lahum ja'alu asabi'ahum fi adhanihim wastakshaw thiyabahum wa asarru wastakbaru istikbara ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم أسررت لهم إسرارا lórí mo bá wọn sọ̀rọ̀ ní gbangba àdá mo bá wọn sọ̀rọ̀ ní kọ̀rọ̀ one on one wá sí wòlé ọtún fẹ́ ṣe fún yìí ẹni tó pè báyìí báyìí báyìí ní báyìí ní nígbà tó rẹ̀ lọ́tán ó ní rẹ̀ ẹjọ́ kó èrè ẹ̀ lọ́jọ́ ó bá sọ̀rọ̀ one on one ó sọ ní gbangba ta ó sọ ní gbangba ta ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ń kọ́ wọn gbà náà ni níta padà pariwo ẹyẹ èèyàn ẹjára yín gbà látàdọ̀rù náà wá dán wàlá súwá wàlá yaghuthu wa ya'uqa wa nasra eléyìí ni tán sọ ẹ má dá lọ́wọ́ ìsọkúsọ ni ìrọ̀fà òun náà ni alghuluw fi salihin wọ́n ti ṣe ìkọjá àlà nípa àwọn ẹni rẹ̀ wọ̀nyí débi pé ẹni tó wá wá ń wọ̀nù ẹ pé ká má ṣàṣejù pa àwọn ẹni rẹ̀ wọ̀nyí wọ́n ń rí ẹni yẹn bí ẹni tí ó ní ìkórìíra fún àwọn ẹni ọlọ́run ẹni tó ṣe ní pé kí ni kò fẹ́ ó fẹ́ máa bá àwọn ẹni ọlọ́run ọba dòpò etí àwọn èèyàn náà bí inú ìtàn bá lọ nìyẹn títí títí òfìdí kúndé ni ọlọ́run bá padà wá pa ọ́run ọlọ́run bá padà wá ṣe kí ni padà pa ọ́run látara alùpùpù ṣe sọ ní ṣe so àpèjúwe méjì ni alùpùpù fi tàbíyá wọlwọlọ fíìmù àdúrà àmbíyà ìmọ̀ aṣàṣejù ń pa àwọn ànábì ọlọ́wọ́n ọba kò ráyè jòkó sí wọ́n máa ti máa sọ ìṣàṣejù ń pa àwọn tí ó ta ànábì ọlọ́wọ́n nígbà tó wá ṣe pé ìṣàṣejù ń pa àwọn ànábì ọlọ́wọ́n ọba ò ráyè jòkó sí bóò ni ìṣàṣejù ń pa àwọn tí ó tó ànábì ọlọ́wọ́n ọba ò ṣe ráyè jòkó sí ṣùgbọ́n ẹni tó ṣe àṣejù nípa ànábì ọlọ́wọ́n ọba ó ti ẹ̀jẹ̀ pé kí ni àṣejù tó bá ṣe tó bá ṣe pé lẹ́wù kèfèrí ni ó gbédé pèsè ẹni yẹn ó sì tún ṣe kíni ó tún fúyà ju ẹni tó ṣe àṣejù ń pa ẹni tí ò tó ànábì ọlọ́run bá lọ kó ṣe póun náà láǹdì sínú ṣírkù ó jẹ́ pé àwọn kan náà àwọn nasara sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala ń bá wọn sọ̀rọ̀ wọ́n ní ẹ̀yin mùsùlùmí ẹ̀kọ́ wọn ń takò àwọn nasara ni ẹ̀ wọ́n ń takò àwọn nasara ẹ máa sọ pé à ń ṣe àṣejù nípa anabi isa alayhi salatu wasalam nípa àmọ́ ń pèpè ẹ̀yin mùsùlùmí náà máa ń ṣe ẹ̀yin mùsùlùmí náà máa ń ṣe ṣé kìsìláì mú tèmi àní lọ́nà wo wọ́n ní ṣe mùsùlùmí náà máa ń pè hussein ẹ máa ń pè nàfíìsá tani nàfíìsá bí àrọmọdọ́mọ anabi sallallahu alaihi wasallam tani hussein lára ọmọ ọmọ anabi sallallahu alaihi wasallam náà ni. bákan náà nǹkan tó so eléyìí ṣé tuntun wa sọ yìí àti ẹ̀yin àti àwọn ẹlẹ́bọ̀lẹ̀ méjèèjì gbogbo ẹni tó pèrè mùsùlùmí tó ṣe pé ń képe hùsẹ́ẹ̀nì nù nira àbó ń képe nàfíìsà nù nira àbó ń képe abdulkadir nù nira ẹlẹ́bọ ni báyìí ṣe ń ké pe ànábì Isa alayhi àti Mariam ẹ̀rí pé ẹnìyẹn fún ní àpèjúwe méjì tó jọra wọn ó mú ànábì Isa wá Hussein so ó fi ilẹ̀ wípé kí ni àwa tá à ń pe Hussein ń pe Isa alayhi salatu lè jẹ́ ẹlẹ́bọ ẹni tó ń pe kábọ́ sọ́tún má pè fíye mi wá tí àwa tá à ń pe Mariam bá fi lè jẹ ẹlẹ́bọ ẹni tó ń pe Nàfísà ńkọ́ Mariam obìnrin Nàfísà obìnrin ipò Nàfísà kò sí bó ṣe lè ga tó kò lè tó ipò Mariam bẹ́ẹ̀ ni ipò Hussein kò sí bó ṣe lè tóbi tó ń wájú ọlọ́wọ́n bá kò lè tó ipò anabi Isa alayhi salatu wa salam so afa dáadáa ó fún wọn ní èsì dáadáa oníkí àtẹ̀yìn àti àtàwọn ẹlẹ́bọ̀lẹ̀ yìí méjèèjì tí ló fi jẹ́ pé èèyàn péré mùsùlùmí kò túmọ̀ sí pé kíni kò lè ṣe gòló àwọn èèyàn ṣe gòló tó yà nábì ti sọ fáwọn sọ̀hábà látò tó rẹ́ni kàmá àtàrà ti nà sọ́ra ti nà Mariam ẹ máa ń yìn mí láyìn ìbòrò báwọn nà sọ́ra ṣe ní ọmọ Mariam innama innama ana abdun mo jẹ faqulu Abdullahi wa rasuluhu ẹgbẹ̀mí ní Abdullah ẹgbẹ̀mí ní Rasulullah sọ́dọ̀ jẹ́ pẹ́ni tó pẹ́rẹ́ ní alùsọ̀nà kò ń ṣe àṣejù láàfin anbiya wọ́lá fi sọ̀lìhín wọ́lá fi ulama kò ní ṣe àṣejù nípa anybody ọlọ́pàá tó jẹ́ pé ìkánú àwọn afáàdára sheikh islam Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala nígbà tí wọ́n ń ṣe tíra àwọn Madarij as-Salikin tó jẹ́ ṣáàrù fún tíra ta mọ̀ sí Manazil as-Sa'irin títí Abu Isma'il Abu Isma'il al-Harawi ó wọ́n sọ ní tíra ẹ oní Islam ó rí fẹ́ sí Abu Isma'il al-Harawi àwọn onímọ̀ rò pé Ibn Taymiyyah ló ń ẹni tó ń sọ gangan náà ni abu ismail alharawi oní sheikhul islam habibun ilayna abu ismail alharawi tí mò ń ṣe ṣáríwù tíra wọn yìí habibun ilayna ẹni tá a nífẹ̀ẹ́ púpọ̀ ni walakin alhaqqa ahabbu ilayna minhu ṣùgbọ́n a nífẹ̀ẹ́ òdodo jùlọ so ẹ bá wo tíra yẹ àwọn tó yẹ pé ẹ̀ ń ṣá ó ṣá mẹ́ẹ̀ ìhun tí anábẹ́ ti fi ilẹ̀ gbé kí ẹni habibun ilayna tó bá ra àìníṣe olówó fèsọ̀ ìfín ìwọ̀ fèlè rẹ̀ náà onígbẹ́ta máa ṣe mistake à ń sọ mistake àáfà à ń sọ di ẹ̀sìn ẹlòmíì pápá kan bá ṣe mistake ni ó lè lo gbogbo ògbésí ayé ẹ̀ láti máa defend yẹn kò lè tó bá yẹn àáfà yìí mistake ló ṣe ó rà nù kó lè fún rẹ nísìnyí ṣùgbọ́n kó mọ wá gbogbo excuse lára alghuluwu fi salihin wa fi ulama kó fi jẹ́ pé sheikh muhammad bin abdul wahab odidi ṣáfà kan ni wọ́n fi yẹn ṣe ní òtíra àwọn kìtàbù tawhid òun náà ni alghuluwu fi salihin wa fi ulama ìṣàṣejù bí àwọn ẹni rí àtàwọn afá eléyìí tá yìí lára àwọn fìtínà míì tó ń lọ láàrin àwọn ahlu sunna wal jamaa àlèlè àti àwọn tó ń bẹ lára àwọn oníbídíà ó sì ń bẹ lára àwọn tó ń fi àpèmọ́ra náà oníkàṣe àṣejù nípa àfa àtàbá nífẹ̀ẹ́ sí àfa àtàbá sí agbàgbé ẹni yìí wáṣọ́rùn-ún yóò tẹ̀ ó lè correct ibi nǹkan mi ó lè lè wrong ibi nǹkan mi tí ìbá ti rí lẹ́nu ọkàn wa tabawárẹ́ èèyàn kan tó ṣe rọ́dù fún àfáà yẹn ètò yẹ ká béèrè àwọn onípẹ́kíní jẹ́ ká rí nǹkan tí ó kọ́ kí ni àwọn mu'akharat àwọn nǹkan tó ṣe yí pé o ní against ẹni yìí ni yáwó. Ya tó bá mú wá àwa wò á ṣe mùkọ́ránà rẹ̀ pẹ̀lú alkitabu wa sunna tó bá ṣe pé nǹkan tó bá mú ní àgbà kúrò àkóṣe kẹ́ni tó sọ ọmọ ọdún kan ni tó bá bọ́ síbu ẹni tó ṣe kí ni tó pe àwọn àkíyèsí tí nǹkan bá jẹ́ pé ẹjẹ́ àkùrán àti súnà sọ òun ni àwọn tí ẹni yẹn ó mú wá ní ẹ̀rí láti lè fi káńtà ẹni. á gbà lọ́wọ́ ẹ̀ àní sọ wípé kàníwọ tó mọ̀ ṣe rọ́dù fún àfa yìí ò ṣe ìlànà wa ahlu sunna wal jamaa wọ́n ṣe ìlànà wa rárá rárá bó tilẹ̀ òkú mọ́ so ló jẹ́ pé ọ̀rọ̀ tá a máa ń sọ ṣùgbọ́n ìgbà tatbiq a máa ń sọ ṣùgbọ́n ká practicalize lónìí àìkàlì máa ń máa lè kọ́ ọ́ ما منا إلا رد ومردود عليه إلا صاحب هذا القبر kò séyàn kan wá àti kó ṣe rọ́dù fìyà kan àti ká ṣe rọ́dù fún náà abẹ́rẹ́ tí ó ń bẹ́ẹ̀ bí sàárè yìí ọ̀rọ̀ tó dùn sọ ni ṣùgbọ́n bí ẹ̀sán bá ṣe rọ́dù fún ẹ ṣé wàá sọ di wàhálà ṣé wàá pe gbogbo àwọn èèyàn ìpè òkè ah, ẹ̀wọ̀n mìíràn ni tó o bá ní ikhlas wọ́n ṣe rọ́dù fún ẹ lọ́jọ́ kó rọ́dù tó ṣe fún ẹ wò ó bolo ti rọ́ǹgì ń bẹ̀. wọ́n ṣe rọ́dù fún apá tó nífẹ̀ẹ́ sí jòkó wo bí wọ́n ti ṣe rọ́dù fún bolo ti rọ́ǹgì ń bẹ̀. ibi tó ti rọ́ǹgì yẹn má ẹ bá support ẹ̀ bẹ̀. ibi tó o bá rí pé kò rọ́ǹgì pé kò ṣe àbòsí fún bẹ́ẹ̀ ni ó ní láti dìde kó dé sí padà fẹ́ni tó ṣe rọ́dù yẹn. ibi tó dẹ̀ ti rọ́ǹgì yẹn ó acknowledge pé kí ni ó rọ́ǹgì ń bẹ́ẹ̀. eléyìí ni tí àwọn ahlu sunna wal jamaa tí wọ́n dúró lé lórí ló jẹ́ pé tá a bá wo gbèsè ayé sheikh islam ibn taymiyah rahimahullah ta'ala àwọn tìlà rẹ̀ rúdúùdù ni rúdúùdù ni káka majmu fatawa rẹ̀ tán kójọ lẹ́yìn rẹ̀ ni àwọn fatawa rẹ̀ fatawa rẹ̀ lákòjọ about thirty seven volumes ní kó mọ̀ṣẹ́ rọ́dù fún àwọn mọ̀tẹ́zílà kó mọ̀ṣẹ́ rọ́dù fún àwọn ṣíà kó mọ̀ṣẹ́ rọ́dù fún àwọn jahmiya kó mọ̀ṣẹ́ rọ́dù fún àwọn khawariji kó mọ̀ṣẹ́ rọ́dù fún àwọn aṣáírà rọ́dù náà ó dìdí kọ àwọn tíra míì bayanu telbis jahmiya volumes ni bí about eight volumes àwọn tó fi ṣe rọ́dù fún náà ni àwọn jahmiya àwọn mọ̀tẹ́sílà máwọn àṣáyẹ́rà mara wọn tí kò níṣẹ́ ní tó ń ṣe bẹ́ẹ̀ náà ló tún kọ́ mí àrọ́dù alẹ́lẹ́mọ̀tìkì yìí olùṣẹ́ rọ́dù fún àwọn logicians àwọn tó máa láwọn kọ́mẹ́ntìkì volume ni ọkọ̀ mí tó ṣe ikú kí ni ọ̀rọ̀ tàṣọ wúfù ló sọ volume eleven mẹ̀jú fatawa tó kójọ nǹkó tírìtì ni ọ̀rọ̀ tàṣọ wúfù ni ìta àlè gbà nù tàṣọ wúfù àti ìta àlè gbà wọlé àwọn pàǹtí táwọn èèyàn jù sínú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú àwọn tíra rẹ̀ tó ṣe dẹ́rù ta'arud al-aql wal-naql nípa pé tẹ́ẹ̀sì ní àti làákàyè ìyẹn nùsùsù Qur'an àti hadith àti làákàyè tí ó dàrú wọn takora wọn ìyẹn náà volumes ló tún ṣe bẹ́ẹ̀ náà ni student rẹ̀ Ibn Qayyim òun náà kọ àmọ́ iye àwọn tíra lórí àwọn tó rọ̀kùn wọ̀nyí ṣùgbọ́n lónìí àwọn èèyàn ni mọ́ sọ̀rọ̀ ń pa àwọn àṣàyẹ́rà mọ́ sọ̀rọ̀ ń pa àwọn mọ̀tòrìdíyà mọ́ sọ̀rọ̀ ń pa àwọn ṣíà mọ́ sọ̀rọ̀ ń pa àwọn kàwárí mọ́ sọ̀rọ̀ ń pa àwọn sùfíà ọmọ ìyá kan náà ni wá nǹkan kan rárá wá ní orúkọ súnà náà ni. ààyè ọmọdé rọ́dù lọ alukur'an rọ́dù ni fún àwọn mushrikun rọ́dù ni fún àwọn mubtadi'un rọ́dù ni fún àwọn ahlul rọ́dù ni fún àwọn tí wọ́n ń wẹ̀ so kásọ ikú kápá rọ́dù tì ẹ má ṣe rọ́dù mọ́ in fact kó sọ pé máa pe àwọn èèyàn síbi ìwà dáadáa káwọn èèyàn máa ṣe dáadáa sóbi. So káwọn èèyàn kí wọ́n máa ṣe dáadáa sáládùúgbò kí àwọn èèyàn kí wọ́n máa ṣe dáadáa sí ọmọlàkejì wọn káwọn èèyàn ká máa ṣe dáadáa sẹ́ni tó jù wọn lọ káwọn èèyàn máa kẹ́ tó kéré sí wọn rọ́dù ni wọ́n ní pé nǹkan sọ yẹn ni àwọn nǹkan ò kì í ṣe é jọba wà lè ṣọwọ́ àti wípé kí ni ẹ̀yin èèyàn ẹ̀já bá wọn ṣe dáadáa sáwọn òbí wa àwọn kan tí wọ́n ti lọ́ọ̀nà ya wọn pa àmọ́nà bàbá wọn pa ọmọ kan ló ń ìpè káwọn máa ṣe kìnnì káwọn máa ṣe dára nítorí ó ṣe fún wọn yẹn ní rọ́dù ni ìwà burúkú tó ń wù yẹn indirect ni ó ṣe rọ́dù fún ìwà yẹn kí la fẹ́ lòun délé yìí òní pé àgólówù fi sọ̀lẹ̀ fún ìwà fi lọ́rọ̀ lọ́mà ọmọ ẹlòmíì débi wípé kò kẹ́kẹ́ sọ̀rọ̀ against àfa àwọn. tọ́ bá sọ̀rọ̀ against àfa àtọ́ nífẹ̀ẹ́ sí yóò sáré fún ẹni tó sọ̀rọ̀ ìgbésí ẹ̀ ibi ẹni ẹ̀ ń ṣe hásádù ẹni yóò ní ẹni yẹn ní ó fẹ́ já wọn wọlé irú nǹkan tí àwọn èèyàn anábì inú alayhi salatu wa salam wọ́n sọ fún anábì inú alayhi salatu wa salam ipe kí ni àwọn ṣe hásádù àwọn bàbá àwọn ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà sùn ṣe lòun náà mọ̀ sọ torí ẹ̀ kí náà sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọn ló ń gọlà akáyà bàbá àwọn tó bàbá àwọn lọ́jẹ̀ torí kó ń ṣe wáàsí tó fi ń takò òṣàní wọn ló jẹ́ pé ẹni tó bá nìkan ṣe irú àwọn nǹkan báyìí ariwo ọjà ló máa ń kà á kún òní sọ pé torí pé àwọn kan máa ló ń ṣe hasad àbáwọn kan sọ pé òun fẹ́ dáwọn èèyàn kan bọ́ nítorí ẹ kó sọ lódodo kó wá mọ̀ sọ rárá yóò sọ àwọn yíwù tó ń dá ọ̀pọ̀lọpọ̀ míì láàmú wọn náà tó ń dá wọn láàmú wọn náà ní kí ni alghuluwu fi salihin wa fil ulama òní tó ń dá àwọn èèyàn láàmú sọlẹ̀ ìta wa ń sọ yìí kò ń ṣe ara àwọn oníbíyà nìkan ló wà o àwọn tá à ń tẹ̀ra wa lórí súnnà ó ń bẹ lára wa tó pọ̀ àfa wa ẹ má jẹ́ kárí wọn níbi ẹni tí ò lè ṣe mistake àwa náà ń sọ gbogbo ọgbà ipe wọ́n ń ṣe mistake à ń kó ti ọ̀rọ̀ Imamu Maliki ma minna illa raddun wa mardudun alayhi illa sahiba hadha al-qabr à ń sọ ṣùgbọ́n tó bá di tẹ̀síbíìkì ibi tí problem wà nìyẹn. torí ẹ̀ èmi ò ṣe al fi ahadin min al àfa àti mo nífẹ̀ẹ́ sí jùlọ tí má rí èèyàn tó ṣe rọ́dùn fún àfa ẹ̀ mo máa fẹ́ kà á ni. ní kìrá àtọ̀sífàdà mo fẹ́ ṣàǹfààní eré ààbò ni kílẹ̀ rí tó mú wá so that màá lè ṣe kí ni màá yọ yẹn kúrò nínú ibi tí mo ti rọ́ọ̀kì nínú gbèsè ayé mi. èyí ò ní àá fi fi àwọn nǹkan míì ká bá lọ́wọ́ àwọn èèyàn tá ń ṣe aláwọn àfáà tá a kéwú lọ́dọ̀ wọn kí ló mú wa kúrò ń bẹ̀ òun náà ni kí ni à ń wá òdodo láti kúrò níbi ìlànà kan làwọn la mú ìlànà súnà òun á jẹ́ pé ní ìlànà súnà yẹn náà láti máa ṣe àlùkòlówó sọ ìfẹ́ kí là jòkó síbi tá a ti kúrò tẹ́lẹ̀ sí àfáà tó jòkó ó gbàkéwú lọ́dọ̀ rẹ̀ fún àmọ́ ọdún ṣùgbọ́n torí kí ni ìfẹ́ ọlọ́wọ́n ọba nítorí nítorí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó kúrò lọ́dọ̀ àfáàyẹn wa ló ń ṣe kí ni ó lọ ń ṣe ìfẹ́ àfọ́jú fún àfáà mi. ẹni tó ṣe ìfẹ́ tí ìkọjá aláwọ̀ ń bẹ fún anábì ọlọ́wọ́n ọba àní kí lọ́rọ̀ rẹ̀ ó lè kó sínú ṣírkù ìfẹ́ àtànábì ọlọ́wọ́n ọba ló ṣe ìfẹ́ àfẹ́jù fún ó ti ẹni kò túmọ̀ sí pé kò là àṣìbánajú ọlọ́ọ̀bá ló ṣe fún ká máa tẹ̀lé ẹni tó ṣe fún àfa lásán lásán ẹni tó ṣe fún ànábì ọlọ́wọ́ bá ń di kèfèrí. ànábì wa muhammad sallallahu alaihi wa sallam gbàtọ́wọ́ ọ̀gbẹ́ni ghayril maghdubi alayhim waladdallin nínú hadith kan imaamu tirmidhi gbà wá ó ní al-maghdubi alayhim àwọn ni al-yahud ad-dallin ni nasara. lèmọ́dà sọ́ra ànàsọ́ra dọ̀lín tó sọ àwọn ànàsọ́ra di dọ̀lín nítorí wọ́n di dọ̀lún òun náà ni pé kí ni wọ́n mú ànábì Ìsá alayhi salatu wassalam wọ́n yìn láyé ìbòrò wọ́n gbé kọjá ipò tí ọlọ́mọ bá gbé sí odidi ànábì ọlọ́mọ bá lórí ànábì tó ti kọ́ṣọ̀nà àwọn èèyàn rẹ̀ látòdúró ní kama atrat an-nasara ibn Maryam innama ana abdun faqulu abdullahi wa rasuluhu àárín eléyìí anamisọlá sì máa ń ṣe nìyẹn ìjọ kan anamisọlá àtàlà ń bẹ níjòkó àwọn obìnrin kan wá sọ pé wà fí iná nàbí yóò ní aláàmú máa fi kọ́ àdìyí anabi kan anabi ń bẹ láàrin wa anabi wo anabi tó ṣe kó máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la ọmọ kékeré anabi àtàlà ní dàáyé má sọ tó ń sọ wọn. wàkúlì bí lẹ́tì kún ti takolín orin tó ń kọ tẹ́lẹ̀ orí ó padà sí anabi kan bẹ láàrin wa tó máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la eléyìí sì yukhalifu al-aqida as-sahiha ẹ̀ṣẹ̀ kẹsàn nábì correct yẹn ni torí pé ọlọ́wọ́ bá ní kul la ya'lamu man fi as-samawati wal-ardi al-ghayba illa Allah sọ fún wọn pé gbogbo ẹni tó ń bẹ sánmà tilẹ̀ kò sẹ́ni tó mọ̀ kọ̀ọ̀kan àfi Allah nìkan ọkọ̀ wa ló ń fẹ́ yín àná sọ lásà ó wá ṣe kí ni ó kọjá àlà níbi ẹ̀yìn yẹn wa fina nabiyyun ya'lamu ma fi ghadin ẹnẹ́bí ni dàáyé àdà wa quli billadhi kunti taqulin lónìí ara àwọn àfa àfa sunna òun náà ni ó jókòó ni ó máa fẹ̀ ni ó fa agbádá àwọn yóò máa orí wọ́n máa ń orí wọ́n máa kí ní tí ò jẹ́ wọ́n máa sọ òrè ilé sọ káyì fún wọn. alóhùn òfẹ ẹmbarazu wọn anabi ọlọ́run ọba sọlọ́lọ́ àtàlám kò sọ fún ọmọ kékeré wàyí ààrà wọ̀kúlì mi lẹ́tì kúntìtàkùlì ọ̀sùn lẹ́yìn máa ṣùgbọ́n àfọ́ ní òun ò fẹ́ ẹmbaráàsì ẹni yẹn alùmọ́lọ́wọ́ fìlìrìlámà wà fi tọ́lábà ti rìn ó ti di nǹkan tó gbalẹ̀ láwùjọ wa lónìí afá mélòó náà wà afá súnà tá a mọ̀ lágbàáyé ṣẹṣẹ green pass ni al ta'ala ṣé àwọn ní èèyàn lòun fẹ́ kọ orin kì í lójú agbóńkó tó ṣe lẹ́kṣọ̀ọ́ ṣékàlà wá ní èèyàn kankan ọ̀rọ̀ àyìn wọ́n díẹ̀ tó kù wọ́n ní àlàálìmù kìíní kẹ́kọ́ lè bu ẹkún lórí ìdòkú. làwọn wà sọ pé a lọ síbi wáàsí kan ọmọ kan ò wá ṣe kònà wa. látùn máa ń mọmọ yẹn lọ́rọ̀ mọ sọ̀sọ́ kú sọ nípa rẹ̀. ṣékì mi ni wò ta'ala èèyàn kankan ni kí wọ́n lórí ìdòkú níbi wáàsí wọ́n dẹ̀ sọ fún wọn ní kó stọ́ọ̀bù kìíní yẹn. stọ́ọ̀bù kìíní yẹn ẹnìyẹn la fi ṣàpẹ̀yìn tó o bá stọ́ọ̀pù ẹ̀ máa kúrò nígbò yìí. gbogbo àwọn kẹ́ni àwọn kan tó ń tọ́lá kọ́lẹ̀ ni ó jẹ́ nǹkan tá a lè gbọ́ àwọn àfáà súnà tá a mọ̀ ni. ṣùgbọ́n lónìí àṣẹ́kùbọ̀ àwọn nǹkan oníbídíà òun là ń rí lára wa lónìí. àwọn ọmọ kéwù ń ṣe fún wa a sọ̀rọ̀ à ń padà síbi tá a ti kúrò díẹ̀díẹ̀ látara kí ni al-ghuluw fi salihin wa fi al-ulama wa fi talabati al-ilm tó ṣe pé àwọn èèyàn ń ṣe bí tá a ti kúrò ibẹ̀ làwọn oníṣúná náà ń padà sí nísìn agbọ́dọ̀ bára wa sọ tójú òtún ọ̀rọ̀ ẹni tó wá rí pé mo ṣe nǹkan tó kù díẹ̀ káàtó kó ẹni tó jẹ́ máa sùn òun náà là nábì ọlọ́run ọba gbogbo àwọn atọ́kù ní àwọn èèyàn orí ẹrọ sùn wa bẹ́ẹ̀ ni tọ́lọ́ ọba fi yìn wá nìyẹn oníkùtù kẹrẹ ummatin ukhrijat lin nas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar ọlọ́run ní ẹ̀yin lẹ dáa kí lẹ fi dáa jù oni ta'muruna bil ma'ruf ẹ pàṣẹ dáadáa wa tanhawna 'anil munkar ẹ ń kọ ìwà àbàjẹ́ ẹ̀ ń kọ́ ìwà àbàjẹ́ ìwà àbàjẹ́ òun ni ò ṣe é kọ̀ mọ́ ń sìn yín tó o bá kọ́ wà àbàjẹ́ àbò kọ̀ nǹkan tó kù díẹ̀ káàtó àwọn yóò sọ ẹ lórúkọ burúkú. ipe à alùsùn náà ó ti wá dàgbà tó ṣe pé à ń máa ń yọ àtàṣẹ́ náà ń sìn. kò fẹ́ sí yàtọ̀ láàrin òun àti àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ látara al-ghuluw fi salihin wa fi talabati al-ilmi wal ulama ẹja bára wa sọ̀rọ̀ èèyàn ká kìtìsáìsì àfẹ́ mẹ́jẹ kó jẹ́ iṣu rárá lọ́wọ́ aláfa ẹ̀ ṣe èèyàn ṣó ṣe àbí ò ṣe àbí tó wá ṣe pé wà sáà ń lọ káàkiri àkàn ń lọ láti máa lọ rẹ́gísítà àtẹ̀ńdáǹtì lásán yìí ṣùgbọ́n tó yẹ pé nǹkan tá ń gbọ́n wá sí à ń dè é mọ́lẹ̀ wọ́n ti fún wa ní nǹkan tá a máa fi yẹ irin nǹkan wò ní ṣé nǹkan yìí rí bí àbí ò rí bẹ́ẹ̀ dẹ̀nà fáà kan ò gbọ́dọ̀ pé èèyàn kan kìtìsáìsì òun kó wa mú un lọ́tà ẹni tó bá kírísítáìsì ẹ wo nǹkan tí ó ṣe pé kíni tó sọ alimami shafi'i rahimahullahu ta'ala wọn ni rahimallah umran ahda ilayya uyubi ọlọmọ ẹni tó fi àlébù mi hàn ní. alẹ́mùsọ̀ allah sálàm ó ní almumin mir'atul mu'min mumini dígí ló jẹ́ fún ẹgbẹ́ rẹ̀ abu rẹ̀ tọrọjọ́ láwọn àìní wọ́n fi kún ó ní ìtara àfi ayban asbahu tó bá rà lébù kan bẹ́ẹ̀ lára rẹ̀ ni yóò ṣàtúnṣe rẹ̀ ni ṣùgbọ́n agbéra kalẹ̀ bí ẹni kó pé tó ṣe yí pé wọ́n gbọ́dọ̀ kọ̀rẹ́kìtì mọ́ gẹ́gẹ́ bí n ta sọ fún eléyìí lábẹ́ alẹ́ ìjà òbí nọ́ọ̀sì tó rẹ́ni lójú ni bákan náà tàbá gbàtàn jẹ pẹ̀lú ìyàwó ta láǹkọ́wá sí káàkiri ní lára alhùlówó fi sọ́ọ̀lìfín òfin ìlúlọ́mà òfin tọ́lọ́bàtì ìlú ṣẹlẹ̀ ìjẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ ìjọ burú jù nínú alhùlówó táwọn èèyàn máa ṣe òní àlùhòlówó fi sọ ìfẹ́ yìí wọ́n fi lọ́rọ̀ dàmà wọ́n ṣe fáwọn ànábì ọlọ́run ọba wọ́n ṣe fáwọn tí yóò tó àwọn ànábì ọlọ́run ọba àlì rọ̀dì aláwàlú èèyàn kan ó ní ní wò sùnsùn ní ó ní àlì ah, ah, gangan náà lọ́lọ́run àlì gangan lọ́lọ́run gbàtó rẹ̀ máa fi sọ kílẹ̀ tó ń ṣú òun náà ti láwọn followers àlì ah, lọ́lọ́run àlì lọ́lọ́run àlì lọ́lọ́run kí láàrin ṣe ní àtìkù ìjọba rẹ̀ wọn ma kọ ikila mara lámàrà amara amara munkaran ajásùn àríyá wọ́n amọ̀rà tó ìgbà tí mo rí pé ìsọkúsọ sọ lọ dáná ọ̀pẹ́ tó bá láàrin lọ lọ́wọ́ ẹ̀ náà ẹni tó dákì ní ẹlẹ́ tó jẹ ní al da ìsìlámù rú bó ṣe bẹ̀rẹ̀ kí ó fún so eléyìí nǹkan tó pàtàkì ni ká gbọ́ yé àwọn èèyàn ń ṣe gòlówó àbíyá ìwọ̀fìn ìrìlámà táwọn ọbẹ̀ lára wọn o. bákan náà lára àlùgòlówó táwọn èèyàn máa ṣe ó ní àlùgòlówó fi takfir ìmọ̀ ṣàṣejù níbi ìmọ̀ àpèyàn kéfèèjì àtẹ̀fíì kápẹ́yàn kéfèèjì ó ń bẹ ẹni tó bá ní kò sí tó ń jẹ́ takfir fa huwa yukadhibu al-Qur'ana wa sunnah ó ń pè Al-Qur'ani àti súnà nírọ́ ni torí pé ọlọ́run fún ìdàkọ́ tí afárá lè rí ìrọ̀kọ́ ìnà láàṣà lùsọ́láṣà àwọn tó ní mẹ́ta lọ́kàn kèfèrí ni wọ́n sáfọ̀rọ̀ lè rí ìrọ̀kọ́ ìnà láwọ̀ ni màṣẹ àwọn tó bẹ̀rẹ̀ zaya àti ní ọmọ ọlọ́run kan ti di kèfèrí bẹ́ẹ̀ lànà sọ láàṣà ń pẹ àwọn èèyàn míì náà kèfèrí ṣùgbọ́n ká pèèyàn ní kèfèrí látara ìtara là ń sọ ṣùgbọ́n ìtara ẹ̀sìn mú wa òun láfikún ẹni yẹn kébèrè eléyìí náà lára àlùbọ̀lówó ni òun ló ṣẹlẹ̀ sí àwọn khawarij ní àsìkò àwọn sọ̀hábà tó wà lọ́la àlejò wọ́n bẹ̀rẹ̀ láti àsìkò ọkùnrin kan lójú ayé anábìwá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ ń pè ní dókòwò ìṣòro tẹ̀mí mi anábìsọ̀lá àṣà ń pín nǹkan fún àwọn èèyàn gẹ́gẹ́ bí olórí ìlú gẹ́gẹ́ bí ànábì ọlọ́run arákùnrin ọwọ́ ànábì ṣe ń pín látara ojú kòkòrò ó wá ń sọ fún ẹni sọlá àtàlẹ́fẹ́ ẹ̀yẹ dé ìyá Muhammad Muhammad fi ń kan yẹn dáadáa ṣe déédé pẹ̀lú tó ń pin yẹn fẹ́yìn kàlà ń bá àdé ó ṣe déédé bí tó ń pin yìí. hàbí ìkísímọ̀tún máa orí dàbí àwájú olùwà èèyàn ń pín nǹkan bó ṣe pín yìí kéèyàn fi rójú rí ọlọ́wọ́n wa odidi ànábì ọlọ́wọ́n wa ṣùgbọ́n ẹni tá à ń sọ yìí tó bá ṣe pé ní àti à ń bẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam kọ́lọ̀ kó ṣàánú wa ni àmọ́ èèyàn ni ó rọ̀ pẹ̀lẹ́ nìyí lẹ́yìn torí pé ẹni yìí ìgbà tó ń describe wẹ̀ ní wọn ni ká so lè ṣe irúgbọ̀n rẹ̀ pọ̀ ẹ̀rù tàbá ti mú irúgbọ̀n tó fẹ́ kàn dodo masha allah àwọn ẹni ọlọ́run ni kádàrúgbọ̀n sí ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ìdárúgbọ̀n sí kọ́ná fi mẹni tí àkídà rẹ̀ lálàáfíà ẹlòmíì irúgbọ̀n rẹ̀ pọ̀ tó fẹ́ tó mẹ́ta mẹ́rin tèmi yìí ṣùgbọ́n tó ń bẹ lórí ẹ̀ pàǹtí ni ògbọ́n kankan yé ó ń ṣe ìyálà ìyá aṣíríkù pẹ̀lú gbogbo orúnba rẹ̀ ni. ẹnì yìí náà tún ròyìn ẹ̀ ibi musamman sàkéyìn ṣòkòtò rẹ̀ ibi níṣu sàkìní. òun sọ pé lómi nu wa yóò fọ́ọ̀lù fún èèyàn bẹ̀ àwọn ẹni ọlọ́run yìí lẹ́ máa takò ni. ṣùgbọ́n ní ìdí tẹ́lẹ̀ ìwọ̀n òjì yóò àwọn èèyàn padà jáde látara rí ìyẹn báyìí tó ṣe pé wọ́n á nírú orí ẹni àkọ́ọ̀mù yá kiri adúkún sọ́lá àtàwọn máa sọ́lá tó yìí. ẹnìkan kí ń gbẹ̀yìn sáré mi tẹ́ ẹ bá ń wo àwọn tí mo náà ń bọ̀ wá ìtẹ́ báwo bá ṣe máa ń kírun ẹ tójú kéré ìrùn títí yín. àjìsùn náà fi láòrù. bákan náà wàsíyá mo máa síyá mi yìí tẹ́ bá ń wo àwẹ̀ tí wọ́n mọ̀ gbà àwọn àwẹ̀ náà fi láà bí àwẹ̀ ìdí ọ̀nà ìdí ọ̀f ìdí ọ̀nà ìdí ọ̀f àwẹ̀ tó ṣe pé tẹ́ ẹ bá lọ dáadáa ni masha Allah àwọn ẹni ọlọ́run ni. yaqra'una al-Qur'an wọ́n máa ka al-Qur'an huffaz al-Qur'an ni wọ́n tó ṣe pé yíṣu wọn ó ju tẹ̀yìn sáré lọ ṣùgbọ́n yamurukuna min ad-din yamurukuna min ad-din kama yamruku as-sahm min ar-ramiyya máa kúrò nú ẹ̀sìn nígbà tá a tọ́fà síbi ẹranko tó wọnú ẹranko yẹn lọ tọ́fà yẹn jáde sódì kejì ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe mọ kúrò nínú ẹ̀sìn ànábì wa sọ fáwọn sàábé radiyallahu anhum ìkẹlẹ̀ in adraktuhum tí n bá bá wọn láyé làtúlánàá qatla àdì bẹ́ẹ̀ nǹkan náà Al-Qur'ani pọ́nlọ́n bá pa àwọn ìjọ áàdì wọn tí máa ń bẹ láyé táwọn yẹn bá ń bẹ báwọn bá ṣe pa àwọn ìjọ áàdì wọn ni màá ṣe pa àwọn ìjọ yẹn wọn. ìgbà tó di àsìkò Ali radiyallahu anhu wọ́n ń pe èèyàn kan nu wọn ibú sàdíyà wọ́n ń kúrò rẹ̀ torí pé àyà rẹ̀ ọmú rẹ̀ ó tóbi nígbà tá a sọ pé bí ọmọ obìnrin ni ṣùgbọ́n ọkùnrin ni ẹni yìí òun ló lídì wọn ní àsìkò ìjọba Ali àwọn tó máa ń tako ìjọba wọ́n rí Ali gẹ́gẹ́ bí kèfèrí wọ́n gbógun tì í wọ́n ní kò fòfin Ọlọ́run bá dájọ́. Ali náà wá gbógun tì wọ́n Ali pa ọ̀pọ̀lọpọ̀ wọn ní àsìkò báyìí ṣùgbọ́n ní sọlá sọmọdé kánò wípé àwọn yìí wọn ní tán lórí ilẹ̀ o kúlọ̀mọ̀ kárajà náà ṣe òǹkótó àwọn kó jáde ìjọba tó bá wà lásìkò ìgbà yẹn ni wọ́n mú wọn kúrò lẹ̀ kúlọ̀mọ̀ kárajà náà ṣe òǹkótó àwọn kan bá jáde ìjọba tó wà lásìkò ìgbà wọ́n mú wọn kúrò ó ní ata àkùnjẹ̀bí àrọ́dún jẹ̀bí àti dàjálà àti jáde lẹ́yìn dàjálì ni ó padà jáde torí ẹ̀ gbogbo àwọn kẹta rí boko haram ní ISIS ní kọ́ídà ní nǹkan kàmárà wọn àwọn kàwáríṣi ni amọ̀yí ọmọ ẹ̀yà tó ṣe kó láníyàn tó dáa tó ti fọ́ọ̀lù fún boko haram tó ti fọ́ọ̀lù fún ISIS tó ti fọ́ọ̀lù fún alkoida lẹ́gbọ́ pé ọmọ kan dé láti skul ó gbé báàgì lẹ̀ ó gba kẹ́bì lọ àbúgbàbí kan lọ tara ìtara fún ẹ̀sìn yọ̀dà sí àwọn èèyàn máa fún àwọn èèyàn lọ́wọ́ lórúkọ ẹ̀sìn ìtò burú ni wọ́n ń lórúkọ súnlẹ̀ àwọn èèyàn ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n mutí wọ́n ń ta tẹ́tẹ́ wọ́n ń ṣe zina èyí ò ní kí wọ́n yọ̀dà sí wọn òun ṣe lórí ìlú títí ẹni kí wọ́n ṣe wá àsìtakò nǹkan ẹ̀yẹn òun ṣe wá àsìtakò nítorí ẹ kó wọ́n ṣe nu ṣùgbọ́n kó wá sọ̀rọ̀ ẹ̀ di adájọ́ nípa ibi tó ti mutí bẹ̀ ẹ̀wọ̀n ìyájọ́ wọn la fẹ́ lọ blow bẹ̀ ká sọ bọ́ǹbù síbẹ̀ ìròrí àwọn kan wá rí jù eléyìí alùpùpù fi dé ni tó ṣe pé àmọ́ iye àwọn èèyàn ni wọ́n torí bọ irú àwọn nǹkan wọ̀nyí lára rẹ̀ òun náà ni ká tún kọjá àlà níbi ìmọ̀ àtakò nǹkan àbúlọ́wò fìdí nǹkan afẹ́tako nǹkan aríyàn kan tó ń ṣe nǹkan tí ó da á fi ìfarabalẹ̀ láti lè fi tako nǹkan yẹn. ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala oní fabima rahmati min allahi linta lahu walaw kunta faddan ghaliza alqalb tanfaddu min hawlik lára àti ọlọ́wọ́n bá òun ni pé ó rọ̀ fún wọn tó bá yẹ́ni tó ṣe pé ó le koko ni àǹfọ̀dù min hawlik àwọn yorùbá ti túká lẹ́yìn sórí àwọn tó ń ṣe nǹkan ó takò ṣùgbọ́n bóòlù ṣe fẹ́ takò eléyìí náà ibi tí iṣu wà ní. ẹlòmíì tó bá lóun ṣe rọ́dù fún àwọn èèyàn kò ṣe rọ́dù ní ìṣe pé ẹni tóun ṣe rọ́dù fún yẹn kó lè bá a padà ìṣòro dùn wípé kí ni òun fẹ́ ba tiẹ̀ jẹ́ ni stéèjì kan ni wípé à ṣe rọ́dù ní ìṣe tí ó lé stage kan nìyẹn before stage yẹn stage kan wá stage yẹn ni pé o fẹ́ correct yẹn nìyẹn ni ó ṣe dandan kó o lọ bẹ́ẹ̀ nìyẹn tó o bá lọ bá òfin dànsì náà ni ṣùgbọ́n o lè correct nǹkan yẹn láì bú ẹni yẹn láì bú kó kan ṣàlàyé lè báyìí báyìí báyìí nǹkan tó rọ́ǹgì ni ṣùgbọ́n ẹlòmíì ó lè ṣe mistake tó ṣe pé lẹ́ẹ̀kan ó kàn lè ṣe ó lè lè níbi ìṣòro jù kò ń ṣe iṣẹ́ sí rẹ̀ ní kó máa ń le ṣùgbọ́n dá wá ẹ̀ẹ̀kan ni gẹ́gẹ́ bí ọmọ ènìyàn nǹkan yẹn a lè ṣàfẹ́kù rẹ̀ ṣùgbọ́n ní táà ń sọ yẹn tó ṣe pé gbogbo òṣèṣì rẹ̀ gbogbo àṣà máa lé tàbálà ìṣòro tó fún yẹn lẹ́nu pé ẹlòmíì ẹ̀ẹ́rì fòdòdó náà that is ó ní kankan tó fẹ́ sẹ́tù ó ní scores kan tó fẹ́ sẹ́tù pẹ̀lú ẹni tó ṣe rọ́dù fún un níwọ̀n asásá bẹ́ẹ̀ báwọn ń dìfẹ́ǹdì ẹ̀sìn ó níjà míì tó ń bẹ́ nìyẹn jà ṣùgbọ́n kò ṣeé sọ síta ibi ntẹ́mi àti ẹjọ́ ń fà ní ó lè wá sáká bẹ́ẹ̀ pé kí ni òun dìfẹ́ǹdì ẹ̀sìn ni àwọn kan yìí tó pọ̀ káàkiri ni so a máa ṣe àgùlùwò fìtì nǹkan nǹkan tí ò dá ni ẹni tá a sọ pé a fẹ́ lè mọ́ gan pàtàkì àbá ń ṣe fún kò lẹ́ni tó ṣe pé a ti lo gbogbo possible means láti pàdé ìṣẹ́kùnfẹ́ pa ó wá kó pé yìí tó fi bàtà àwọn èèyàn jẹ́ àá ní káwọn èèyàn yẹra fún ẹ tọ́ṣọ́ra fún ẹ. ìgbà míì rọ́dù àmàdé lẹ́fún yẹn ṣùgbọ́n ẹ̀kọ́ nípìnlẹ̀ ìpìlẹ̀ ní pé o fẹ́ tún ọmọ ìyá ẹ̀ ṣe ni. torí wípé kí ni mírọ̀ ló jẹ́ fún mírọ̀ lòun náà jẹ́ fún ẹ. ṣùgbọ́n pàtó má pàkíyèsí sọ ọmọ ìyá méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún tí ó gbà bẹ́ẹ̀ ni nǹkan tó ń sọ àbí nǹkan tó ń ṣe tó tako súnà ni ẹnà á sọ pé yí èèyàn ẹ ṣọ́ra fún ẹni báyìí ó ṣì pẹ́ ètì ẹ̀ ṣùgbọ́n àǹfààní àwọn èèyàn ju àǹfààní títí ẹ̀ lọ àwọn afá àmọ́ sọ fún wa pé al-maslahatul 'amma muqaddamatu 'ala al-maslahatil khassa àǹfààní gbogbogbò nítorí bàbá wọn sàwọn tán ní ascription sí súnà láwùjọ wa káfà kan kó máa wọgbó lọ ó ṣe ní sìn kí àwọn àwọn èèyàn wá dákẹ́ lórí bó tí wọ́n lọ yẹn bẹ́ẹ̀ ni wọ́n yẹ ká ní àwọn èèyàn tó ń tẹ̀lé lẹ́yìn tí wọ́n wọgbó pẹ̀lú ẹ̀bẹ̀ àwọn èèyàn bá dákẹ́ tí wọ́n sọ fún ọ̀yàn pé ẹ ṣọ́ra fún ẹni yìí lórí ibi tó wọ̀ yẹn nù wọ́n ṣe àbòsí fún àwọn èèyàn ni ó kéré jù ẹ má tẹ̀lé ẹni yìí bí nǹkan tó ń ṣe ìyá wa Aisha radiyallahu anha má ṣe pàtàkì tó ìgbà tí wọ́n ṣe mistake nípa wípé wọ́n là ní ìpẹ́bẹ́ lọ ṣe àtúnṣe wọ́n wá lọ sí ìlú Basra pẹ̀lú àkùn àkànnú àwọn sàhábà radwanullahi alayhim ìkànnú àwọn sàhábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ammar bin Yasir gẹ́gẹ́ bí alimami Bukhari rahimahullahu ta'ala ṣe gbà ó wá ní etí ìyàwó Aisha ṣe ń tó rọ́ǹgì ni ó ń sọ fáwọn èèyàn ṣùgbọ́n Ọlọ́run bá fẹ́ gan yíwò yìí àyíyá òtútù rún ṣé máa tẹ̀lé ọlọ́run ọba ní amhiya àbí máa tẹ̀lé Aisha radiyallahu anha Aisha radiyallahu anha wọ́n lọ ń gbà yẹn ṣùgbọ́n ńgbà tí wọ́n lọ wọ́n dé obi ibi kan tí wọ́n ń pè ní alhauhab alhauhab ni wọ́n ń pè bẹ̀yẹ báwọn ajábẹ̀rẹ̀ sí ní gbóńbẹ́ nìyẹn bí àwọn Aisha ṣe bu ẹkún nìyẹn wípé ànábi sọ̀rọ̀ ń pa omi alhauhab anabi sallallahu alaihi wasallam ó sọ wípé ayatukunna yambuhuha aw yambahuha kìláàbù àbí ta nínú ìyàwó mi ni àwọn ajá tó ń bẹ níbi áwòhábù àyíká ni tí wọ́n máa bó mọ́ kòsáni tó lè fèsì dọ́tà náà níbi ìlú ṣùgbọ́n tó ẹ̀yà Aisha débi omi yẹn pẹ̀lú àwọn tọ́jọ́ ń lọ Tolha àti Zubair bin Awam tán lọ tó di pé ajá bẹ̀rẹ̀ sí ní gbó ìyàwó Aisha rí pé àwọn láàmì ẹ̀pọ̀ àwọn fẹ́ lọ ṣàtúnṣe ní ṣùgbọ́n wọ́n dà pé mistake nìkíní ṣùgbọ́n Talha àti Zubair táwọn mí wọ́n ní ṣe fẹ́ lọ ṣàtúnṣe ní ọlọ́wà ní ẹ̀yìn wọn lọ ṣùgbọ́n pàtó ń lọ kí ló padà ṣẹlẹ̀ ìjà ṣẹlẹ̀ láàrin àwọn àti Ali radiyallahu anhu ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ló kú níbi ìgbà yẹn ìyàwó Aisha àwọn bẹ̀rẹ̀ sí ní sunkún àtàrí tó ṣẹlẹ̀ débi pé jìlìbáàbù wọn máa ń tutù ní tó máa rántí tó máa ń sunkún débi pé wọ́n ń sọ fún èèyàn kan nú àwọn sàábẹ́ yẹn Umar ìpè Ibn Umar ṣé bó rí mi gbà tí mi lọ kí ló tó sọ fún mi kí n má lọ wọ́n ah, nígbà tó yẹ pé mo rí pé èèyàn kan ó ti gbà lábà rẹ̀ that is èèyàn kan try láti convince ẹ̀ olóòjọ́ pé agbọ́dọ̀ farabalẹ̀ ó ṣe gbogbo àwọn èèyàn tá a kó ti dọ̀ tá a kó ti ra náà ni nǹkan bá sọ làánú àgbà ẹlòmíì ò mọ̀ tiẹ̀ gọ́ọ̀gọ́ nú àwọn tí ẹjọ́ ń rìn ó nífẹ̀ẹ́ rẹ o ṣùgbọ́n nǹkan tó ń tiẹ̀ lọ ṣe yẹn tó bá ṣe é òwò ọ̀nà ògbó lọ ni. ló sọ fún ìyàwó Aisha radhiyallahu anha pé àwọn kan àwọn ni wọ́n borí wa lórí ọ̀rọ̀ ẹ̀ tó yẹ ló ń padà dákẹ́ tí àwọn Aisha ikú àmọ́ sunkún ni tó bá tún rántí ìṣẹ̀lẹ̀ yẹn níbi pé ńgbà tó kú ó fẹ́ kán sìn òun sí yàrá tó ń gbé tó ń sin Ànábì sallallahu alaihi wasallam sí àtàbúbákiri àti Umar ó ní ṣùgbọ́n alákùnrin àdásó àdàsá mo ti ṣe nǹkan tí ó yẹ kí n ṣe ẹ lọ sí bàkírì ibi tẹ́ ń sin àwọn ìyàwó Ànábì sallallahu alaihi tó kù sí eléyìí ìṣẹ̀lẹ̀ yìí làwọn kan tí ò ní làákà yìí wọ́n máa fi ṣe ẹ̀rí pé a lè jáde against àwọn olórí ká padà yọ táwọn olórí ká gbé mọ́ ká gbé gbogbo ẹ̀ kí ló dé wọ́n ní ṣe bí ìyàwó Aisha jáde àkọ́kọ́ ìyàwó Aisha jáde pẹ̀lú bókú lọ ṣe àtúnṣe ẹ̀kejì tó ṣe ìyẹn tó regret ni ṣé ìwọ máa ń kẹ́kọ̀ọ́ níbi nǹkan ni o máa ń kọ́gbọ́n bí ìṣẹ̀lẹ̀ ni àbí ìṣẹ̀lẹ̀ burúkú ló máa fi ṣẹ̀rí nítorí inú àwọn sàhábà ẹni tó ṣe zìnà tán ṣe é ní ẹgbà àbẹ́ni tó ṣe zìnà tán sọ ló kópa parí inú ẹni tó jalè tán gé e lọ́wọ́ bí ẹ̀ka wá ní ẹ sọ pé àlè jalè à ṣèbí sáré báyìí jalè ẹ̀ láàlè ṣe zìnà ṣèbí sáré báyìí ṣe ó ṣe zìnà ṣé ẹ̀rí nìyíhun àbí òun tó ń gbẹnu àlùkò ẹni yìí ṣe mistake ni wọ́n bá wí lórí mistake tó ṣe sókúra pẹ̀lú ń belé yìí kò náà ní ká má ṣe àṣejù níbi pàǹtakò nǹkan afẹ́takò yẹn kárántí ìjọmọ ìyá mùsùlùmí tó ń bẹ láàrin wa takò ní takò tóun náà fi gba correction ṣùgbọ́n tó bá ṣorí kunkun tí ò gba correction bẹ́ẹ̀ nígbà yẹn á wà wo àǹfààní àwọn èèyàn tó fẹ́ ṣì lọ́nà àǹfààní títí wọ́n ju tiẹ̀ lọ nígbà yẹn là á jáde láti sọ pé ẹni yìí ẹ ṣọ́ra fún un so eléyìí pàtàkì púpọ̀ so alugolówó ní ìtọ́jú bẹ òní tí ọ̀pọ̀lọpọ̀ wa náà àmà dáadáa alugolówó fi ìbáàdà ìṣàṣejù bí iṣẹ́ ìjọsìn sanabi sallallahu alaihi wa sallam oní ìkúláfù nílẹ̀ àmàlì máa tún ti kún àyínlá làlá àyàmẹ́lù àtàkàmẹ́lù tọ́wá fẹ́ ṣiṣẹ́ ìjọsìn náfìlà òru ni o fẹ́ ṣe léyìn o fẹ́ ṣe léyìn ní àwọn náfìlà ètò parí pé ààrẹ ó lè ṣe ó ní kó ṣe wọ́n ṣàṣejù níbi ìbẹ̀yẹn náà ẹlòmíà máa ṣàṣejù ebi wípé ní tí ààrẹ ò lè gbé yóò máa ṣe yóò wá fọ́ sí ó lè parẹ́ látàrẹ́ wọ́n sọ pé lágbájá máa ń ṣe nǹkan báyìí èmi náà gbọ́dọ̀ ṣe ara tiẹ̀ lè wà stronger ju ara tiẹ̀ lọ ó bá dán òbí ẹ̀kan bí ẹ̀mẹ́tò wá rí pé kí ni ò lọ nìyí ó túmọ̀ pé kò ń ṣe láàyè ẹ̀ nìyẹn wọn náà lè ní omi tó ti bẹ́sà rẹ̀ fún un náà lè ṣe bọ́lọ́wọ́n bá ṣe pin láàánú wa nù. sọlára ẹ̀ náà ni pé tẹ́sìn ò tún gbé kalẹ̀ ká tún gbé kalẹ̀ ní ẹ̀yìn kan tó ṣe yí pé olófẹ́ mọ yẹn náṣúrà lóru ó wá mú okùn ó sọ ọ́ sọ́nu mọ́sálásí okùn yẹn ló wà fi so rẹ̀ ànágbé wa wọnú mọ́sálásí èwo lélẹ́yìn wọ́n ní Zainabu ló ta wọn bẹ̀ ẹ jẹ́ okùn kúrò wọ́n ní tó fi tá ni wípé tó bá fẹ́ tó gbé ní okùn yẹn lè fọ́ padà pẹ́rẹ́ wọ́n sùn. àlọ́bí ni ẹja ọ̀lú ẹtú okùn ẹtú okùn yẹn tó fi wá sọ gbọ́dọ̀ tí mo sọ ìtọ́lá fún ilẹ̀ àmàlì mọ́ tó ti kún fàyínà láàlá yà mẹ́lò hàtà tàmẹ́lò. bẹ́ẹ̀ náà làwọn sàábé tán lọ sọ́dọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n béèrè fún àjọsìn ànábì ọlọ́run ṣàforíjì fún un ìkànnì wọn ní èmi ò mo ẹ̀ṣẹ̀ mo ẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ kó sí mi kò sí tó ń jẹ́ à lọ́sàn gbogbo ọ̀sán ni àwẹ̀ ni wọ́n ní gbogbo òru tèmi náà fìlà ní kò sí tó ń jẹun à ru ẹlẹ́ṣẹ̀ ni wá ìkan ní ọ̀rọ̀ obìnrin lélẹ́yìn àwọn obìnrin táwọn jẹ́ kéèyàn gbádùn ayé wọ́n kó báyìí tó bá dálì kìá kò sí tó ń jẹun fóbìnrin àtànàbí dé ànábì gbọ́ ọ̀rọ̀ yẹn sallallahu alaihi wasallam ànábì bínú débi bá níbi sọ yìí pé mo páyọ̀ ọlọ́run bá jù yín lọ kò ń ṣe pé ọ̀rọ̀ kíní kọ́ ẹ̀mọ̀ ànábì sọ lọ́wọ́ àtẹ́mi kò fẹ́ káyìn ìhùn láyìn ìgboro bẹ́ẹ̀ ni kò ti afẹ́ kéèyàn yìn gan ṣùgbọ́n eléyìí sì ó ti di wípé tí ò bá sọ̀rọ̀ lórí eléyìí àwọn eléyìí ti fẹ́ ṣe kíní afẹ́ ṣì gbọ́yé mo pé ọlọ́run bá jùlọ ọ̀rọ̀ pé ìjọsìn ànábì ò lọ kò jù bá náà lọ́kọ́. ànábì sallallahu alaihi wasallam ibi tó rọ̀ fún àwọn èèyàn dé ẹ̀ nílẹ̀ differentiate láàrin ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà ridwanullahi alaihim. ó wá wá ń jòkó báyìí táwọn tàbí wá ń jòkó pé èèyàn kan dé láti ibì kan pé àtàlẹ́ ah, ń pè Muhammad ń lérè Muhammad. ànábì ń bẹ ní jòkó sallallahu alaihi wasallam wọ́n á ṣe mọ̀ sọ pé Muhammad eléyìí ṣùgbọ́n tó wá di ààyè tó ṣe pé àwọn kèfèrí àbí nǹkan kan táwọn ẹ̀ ṣe kínní ànábì lè ṣe kínní ó lè dá yàtọ̀ ibi tó máa ti fẹ́ tẹ ẹ̀sìn mọ́lẹ̀ ànábì sọ lọ́wọ́ táwọn ṣe kínní ó lè ṣe nǹkan tí ó dé kó yàtọ̀ bí irú tí ó ṣe tó sọ fún àwọn ìpín ẹ mọ̀ ṣì gbọ́yé kò ń ṣe pé ọ̀rọ̀ wípé ìjọsìn mi kéré kọ́ ana akshakum lillah mo kúrò àwọn ọlọ́run bá jù yín lọ. àdébí ọsẹ máa ń sọ ọ̀rọ̀ ẹ fáwọn èèyàn támáyìn yìí yóò ní ìlú ọlọ́run lòun kò ní sọ nǹkan tó ṣe wípé yóò dàbí ẹni pé ó ń gbére ẹ̀dá. káwo Anas radallahu anhu ó ní lam yakun shakhsun ahabba ilayhim min rasulillah sallallahu àwọn sàbẹ̀ kò sẹ́ni tán nífẹ̀ẹ́ tó àrùnsọ̀lá ṣùgbọ́n lẹ́nu ẹkún múnà lẹ́wù tára bí bá ń bọ̀ wá àwọn sàbí òní dìde láti wá dìde tó bá ipá nàbí ló ń bọ̀ wá. lèmọ́ àrífún náà bí nkàrà ìyá ti di dáàlì torí pọ́nmọ̀ pa náà bí kò rẹ̀ ẹ jòkó síbi tẹ jòkó sí àrẹ́bí náà ẹ jòkó. eléyìí sàwọn àfọ oníbíjọ àhá ẹlòmíì kò ti bọ́ bàtà yóò ti sọ lẹ́nu yóò ti sọ bàtà nù ṣùgbọ́n nǹkan yìí tó ń bọ̀ wá ní ẹ kí n gba ọ̀rẹ́ ti dìde fún un ó ṣe dídìde pé kí n dìde kí n bá lọ́wọ́ ká pàdé ara wa kọ́là ń sọ ṣùgbọ́n dídìde pé ká máa gbọ̀n níjòkó káàkiri níbi tá a dúró sí ni torí kó fún àwọn afẹ́ wọlé eléyìí kò ṣe iṣẹ́ sí àwọn onísúnnà àwọn onídìí àná máa ṣe Ànábì sallallahu alaihi wasallam ò ṣerú nǹkan báyìí Ànábì sallallahu alaihi wasallam sọ fún àwọn arákùnrin yìí wípé èmi o mo máa ń yan bákan náà wọ́n ti sọ́wọ́ ju nìsá èmi ń fọ́bìnrin tèmi wọ́n fẹ́ sin láwọn ọba òní ọmọ fi obìnrin àṣejù ẹ̀sìn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí àwa náà mọ̀ ìjọ kan rẹ̀ sọ̀rọ̀ àṣàlám ó fẹ́ sọ òkò òkò tí àwọn alálàájì máa ń sọ ní jamarat ó wá sọ fún abdullahi bin abbas radiyallahu anhu ó ní àti olùkọ́tù lé àlùkọ́sọ̀ọ́ lọ́ba ń ṣòkúta wa ó wá sọ fún un wípé òkúta tí wàá sọ òkúta tí ò ju bí ẹ̀wà lọ bí ẹ̀wà ó ní amsalẹ̀ àdì ó mú òkúta kan wá òkúta kékeré kan dání wá ní irú eléyìí ni o ó wá padà sọ gbólóhùn eléyìí náà láàmú fi parí ẹ̀ ó ní iyyakum wal ghuluwwa ẹ ṣọ́ra fún àṣejù fìdí níbi ẹ̀sìn ẹ̀yìnàmà àhàlẹ̀kẹ̀lẹ̀bí ìnàmì kọ́bìlíkù kí tó pa àwọn tán ṣíwájú yíyún ọ̀hún náà ni alùpùpù fi dì í ìmọ̀ ṣe àṣejù bí ẹ̀sìn torí náà àtẹlẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó kàwá kún náà àwọn tó ṣe wípé wọ́n máa ṣe àlèkùsọ̀ òun náà ni wọ́n ní ṣe àṣejù wọ́n àtún àìṣètò níbi ẹ̀sìn. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعلم تكون الله أقول لك فún wa lórí ọmọ sẹ́mẹ̀lì sallallahu alaihi wasallam arákàrà àti àwọn ṣíṣe sí ọkọ̀ àjọba subhanahu wa ta'ala bá ṣe àlékún àwọn afárá ìlà ìyá ìlúlá ìrìnkùn aláfíà ara àrùn ìjókòó náà ti jẹ́ ìṣe aláàbò fún ìgbéyà ṣe fún wọn ẹni tọrọ fún ọlọ́gbà bá tó kéde ọ̀gbọ́n ìṣe ọlọ́lá Ah. ẹlọ́pọ̀ bá wa dá sí dáadáa bá wa dá sí ìṣẹ́jú dáadáa owó ti yẹ bá wa tó